الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقبل فلما باتسوار مسلمين أترى لكي كيلان تجيري فربي صلى الله عليه وسلم ẹ̀ńtọ́rọ̀ ń bára láti bá a máa jẹ́ kẹ̀ fún gbogbo wa lọ́n dákú bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn alẹ́ rẹ̀ àti sọ̀hábà rẹ̀ jáwa náà wà náà tọ́ kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi lọ́jọ́ téèyàn ò lè ṣe lówó kan àbípò kan àbọ́mọ kan láti fi gbara àwọn lẹ̀ níbi ìyà ọlọ́run àfi kí Allah subhanahu wa ta'ala kọ́láyàn bí ìyà ajọ́ náà lọ́run ẹnì kò sì ní sóríire ń jọ́nà àfẹ́ńbá pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó má kó ń bí ẹbọ ọlọ́dà kò má jẹ́ àṣẹbọ pàdé rẹ̀ wájà kò sọ rẹ̀ abẹ́ ọkàn tó má kó ń bí wa mànàfíìkì ti akọ́dí dákun má jẹ́ àgbúrò lé ìpàdé rẹ̀ jẹ́ àpàdé rẹ̀ lẹ́ńtọ́ yọ̀nù sí wa bákan náà gbogbo gbàlà ara wa àṣẹṣe Allah subhanahu wa ta'ala wípé àjẹ́ àmú ọ̀gá orin ni má jẹ́ mi àtẹ̀yìn má àtibẹ̀ di ọ̀tá òdodo níbi àjíàmù mọ́jà gbàgbẹ́ dolórí ibú wájú wa Allah subhanahu wa ta'ala wá kéèsì à mọ́jà ọjà pé ntá máa sọ yọ ọmọ yàtọ̀ sí nǹkan tá máa ṣe mọ́jà pé ntá máa ṣe yọ ọmọ yàtọ̀ sí nǹkan tá máa sọ ìntẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá fi ilẹ̀ tá a fi wá gbọ́rọ̀ lọ́wọ́ bá bá ní gbọ́jú bá a ṣe ń fẹ́ lọ mọ́jà kí ló yọ̀ dáàbò mọ́jà kọ́ ọ̀tẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wá náà mọ́jà kọ́ dáàbò bẹ́ẹ̀ la hawla à ń bá wọn bọ́ subhanahu wa ta'ala sọ nípa àwọn yahudi jama'a mo fẹ́ kí a aya mẹ́tẹ̀ẹ̀ta yìí kí a farabalẹ̀ gbọ́ àwọn jíù wọ́n sì mítì ní àgbáyé báyìí wípé torípẹ́tẹ́ máa ń ta ní rúdù ayé kìí ṣe àwọn kìrìsìtẹ́nì àwọn omi o àwọn jíò ní wọ́n ní gbogbo ibi tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ jihad wọ́n lọ yọ́pò ní kùránì sílábọ̀sì tí wọ́n máa lò ń sọ̀rọ̀ díyà àti gbogbo àwọn yunifásitìsì tó jẹ́ ti ìlú ọ̀lárúbáwá kí wọ́n sì gbé wá sí ìjókòó gbogbo àgbáyé àǹfẹ́ wò kí ni ń kọ́ àmà kí ni ń fa wọ̀nyí ọ̀nbọ̀wọ̀ bákan náà kò sì ní ìsájọsìn láàrin àwa àtàwọn àyàfi tí a mùsùlùmí ayé náà bá ti gbà láti máa ṣe ogun tí gbogbo ayé ń ṣe. tó wá fà tí a fi ṣe ìpele ni pé kò sí ìwé kan tó jẹ́ ìwé òdodo tó tú àṣírí tí wọ́n gbé lọ́wọ́ tó wà ní Qur'an Allah subhanahu wa ta'ala wa ń sọ fún wa ní ìsìn wípé ṣé ẹ̀ máa yahudi ni walamma ja'ahum kitabun min indillah musaddiqun lima ma'ahum walamma ja'ahum hum man hum al-yahud walamma ja'a al-yahud kìtàbù min indillah alukur'an nígbà tó dé sọ́dọ̀ àwọn yahudi táwọn bí ń kà sí wọn létí tọ́nà ń gbèdé lójíṣẹ́ musaddiqu lima ma'ahu kur'an yìí dé ní ti ń jẹ́rìí sí ti ń bẹ̀rẹ̀ wọn wọn ní òdodo tí ń fi pamẹ́tẹ́lẹ̀ ẹ sì wá wo táwọn bí yòó tó dé wa kanu min qabl ay min qabl ma ji'ada al-Qur'an wa min qabl ji'ada an-nabiy kánàbí ò tó dé yastaftihuna ala alladhina kafaru awàdúmẹ́ o tíjà bá sì ti dé láàrin àwọn àti kèfèrí in tí a máa sọ ní wípé ọlọ́run ọba ràn wá sí lórí àwọn kèfèrí yìí àfijọ́ kan ṣoṣo rẹ̀ bí o tọ́jọ́ wípé àìpẹ́ ìlọ́ràn ànàbí ìgbẹ̀yìn ìgbà táwa sì ti ṣetán láti gbàgbọ́ ìgbàgbọ́ wa tá a ti ń pèsè ilẹ̀ fànàbí ìgbẹ̀yìn ìgbà yìí tọ́ba dé tá a látẹ̀lé yìí e, fẹlẹ́ iná sàánú wa jẹ́ àbóyàn kẹfìrí kẹfìrí ó ti fẹ́ burú wọn gbà náà sí ọba dé yastaftihun yastamsirun ala alladhina kafaru àwọn tí ọ̀ bàtà lọ́sọ̀tà alábọ́ àwọn yahudi máa sọ fún gbánà wípé ànàbí ìgbẹ̀yìn ìgbàlá àti ọ̀dọ̀ báyìí á sì wí nìyí wọ́n wà máa sàdúrà bá wọn sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kí ló tá a fi túbà wọn tí ẹ bá ní nasiru lédè Lárúbáwá àrànṣe òun náà ní alifatihu badal iglak kí ìsí nǹkan ó dé lẹ́gbàá tẹ́tí ti nǹkan pa tí ẹ bá ní èèyàn sílẹ̀kùn ntí ọba sí títì wọn èsì ibi tí lọ́ba ti yọ nẹ́sìrù nìyẹn naam Allah ni kò burú sẹ́ ẹ lẹ́rìí mi lórí tẹ̀tún ẹ̀rí mbẹ́nu Qur'an suratul Maida Allah subhanahu wa ta'ala pé fa'asa Allahu an ya'tiya bil fatihi aw amri min indi Allah subhanahu wa ta'ala àrẹ̀sẹ̀ ti dẹ́tẹ́ tí ó mùsùlùmí ìdán àwọn yahud wọ́n máa dẹ́rùbà àwọn kèfèrí wípé ànàbí ìgbẹ̀yìn gbàmbọ́ ìní tí ọwọ́ ọ̀tí ẹ̀yìn wọ́n máa kà létí àrọ̀fọ̀ in tí bẹ̀rù tí àwọn tí a mọ̀ yìí nígbà wá dé wá bá wọn látọ̀dọ̀ náà wọ́n sọ àtàrà ọlọ́wọ́ sọ àlùkùránì kalẹ̀ ọwọ́ ara nàbí ìwà kafaru bi wọ́n bá ní anabi tí ọlọ́run sọ pé wọ́n sì máa pò ní. asàmì fala'natullahi alal kafirin gbogbo ẹ̀ ń bá ti jẹ́ kèfèrí kọ́ dẹni tí ó máa jìnnà sí kì ọlọ́run orí ibú láti sánmà ó ti dé bá àwọn tí wọ́n tún wá máa mọ̀ òdodo tí wọ́n tẹ̀lé òdodo náà aṣọ yìí ọmọ bọ́ lọ́rùn wọn nítorí pé ó ti ní ṣábáwò pẹ̀lú àkìfìrí àwọn yahudi náà àwọn iná nìka ayé torí àwọn jíù tí ń gbé New York l'Amẹ́ríkà population wọn pọ̀ ju gbogbo jíù tí ń bẹ ní sẹ́yìn lọ àwọn sì ní business bank kìnnìkan kìnnìkan kìnnìkan níjọba kankan gbà wo iná ọ̀fà tó fi jẹ́ pé ẹnì tí ó bàjẹ́ president ní Amẹ́ríkà lẹ́nu àwọn tó lọ́wọ́ sí lọ́la o candidate wọn ni ó jẹ́ kìnnìkan àdúgbò ẹ̀rọ lọ́wọ́ wàlẹ́ Amẹ́ríkà kọ́dà Áfíríkà lọ́gbọ́ bẹ̀rẹ̀ ṣe kìnnìkan lọ́wọ́ kìnnìkan fẹ́ntì ọ̀mọ ti ń ṣẹlẹ̀ ní ilé ayé àsìkò débà ní ah à ìbábọ̀ wà yóò bẹ̀ san fáwọn black nibo kọ̀ wá sí pírọ́blẹ́mù tí ń ṣẹlẹ̀ ju wípé àwọn ṣe research lórí ayé wípé ká pé èèyàn fẹ́ máa di nǹkan kan sẹ́mì tí ó wà fẹ́ kú nítorí kinní tí ó sì jódodo tí ó wà á pè lẹ́sìn níbo lọ́wọ́ rẹ̀ wọ́n wá ń ṣèwádìí kí wọ́n lọ́dọ̀ àwọn hindus wọ́n ti gbé wọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí ń bó wọ́n ti gbé wọn ní bẹ́ẹ̀ wá yẹ kìrìsìtẹ́nì wò jẹ́bẹ́jẹ́bẹ́ ntí pilẹ̀ bẹ́ẹ̀ nù wé ọwọ́ wọn Injil òwe ni kò sí ọ̀rọ̀ ìdájọ́ ńbẹ̀ òwe òwe òwe òwe òwe ṣùgbọ́n ìdájọ́ pé tẹ́lẹ̀ ìbáṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni kò báyìí àwọn sì ní òwe lọ́dọ̀ nínú Taurat àwọn tún ní ìdájọ́ nínú ẹ̀ ìtàn ìbẹ́nu ẹ̀ gbogbo jọ́sẹ̀rẹ̀ ìbẹ́nu ẹ̀ ló fi jẹ́ pé àwọn tó mẹ́ta wọ́n ti ń gẹ́ pípọ̀ tí nǹkan tó padà bá nígbàtí ìsìláàmù wọ ilẹ̀ Yorùbá gbogbo ní ẹ tètè di mùsùlùmí etí ò mùsùlùmí gbà náà ó sì àkùnlé rẹ̀ lẹ̀ wípé ọya ẹ̀yọ́ màmí ìsìláàmù ni ẹ máa ṣe òróró tí a ń sọ gangan lélẹ̀ ọ̀sán wọn sọ ní ìsìn wípé falahnatullahi alal kafirin bí samashtaro bihi anfusahum an yakfuru bima anzala Allah baghyan an yunzila Allah min fadli man yasha min ibadi ẹ yahudi síọ bí ìsàlọdọ Lárúbáwá ìdàkejì ní ìmàní síọ ojú mẹ́rin sí Lárúbáwá máa ń gbà bá a fún kẹsìrọ̀ sùkún ọwà lórí hamza yẹn bá sàwà a sì lè pé bí isa a sì lè sọ pé bá isa bẹ́ẹ̀ náà bí lírìmà a lè pé lírìmà ká fún mọ́nù kẹsìrọ̀ ká fún àyínú ní sùkún a lè sọ wípé kí o náàmà a lè sọ pé lírìmà a lè sọ pé náàmà asọ ló mú alukurani wípé intubidu sadaqatikum fani'imahi tí gbọ́ ojúmọ̀ yẹn lọ́dún gbàsọ́ ní èdè lọ́wọ́ wa asọ wa ní síọ̀ gbogbo ẹnikẹ́ni tí n bá sànú ẹ̀tọ́ bẹ́ẹ̀ ròdòdó tí ọ̀bá gbà tó wá lọ rèé fi ó jí òròdó ọwọ́ rẹ̀ sí ọ̀ntọ́lọ̀ rèé gbé táì àti ntọ́lọ̀ rèé padà rà sí ọ̀ntọ́lọ̀ kí ni o ìntọ́ padà rà yìí ńgbà tí èèyàn lórí rẹ lẹ tọwọ́ àtàtọ̀rọ̀ fi lórí ibú àyẹ́ fúru bí ma àǹzẹ́lá lọ́wọ́ bàbá ayélujára sí ẹlọ́mọ ìfọ́nà àmì àṣọ mi ìbáde kò sí tó kọ́ bá wọn ju wípé wọ́n kọ́ tó lọ mọ́ a wọ́n sáyé dọ̀pọ̀ pẹ̀lú rẹ̀ bákúyán hasadan ní ti kéèta bá gbé ìrọ̀dọ̀ lápá wa láti bí fíìlì bàkọ́ ṣùgbọ́n tí a bá ní bàgọ́ tí a ń bẹ mú náà fọ ọmọ ẹ̀ wà ní bágíyù ìtumọ̀ rẹ̀ ni kéèyàn máa ṣe kéèta nǹkan bàgọ́ máa túmọ̀ rẹ̀ tajawuzu lahad kéèyàn máa payọ́ àlà bàgọ́ yìí tí wọ́n máa túmọ̀ kéèyàn máa wá nǹkan tó bá jẹ́ pé kéèyàn máa wá nǹkan labátú bàgọ́ sí náà fọ ọmọ ẹ̀ wà ní bugia bugia tó gé ní o èlé muslim. muslim látara fíìlì mélòó náà ni fíìlì kan náà ni bàkọ bàbíyàn bàbọ búbíyàtàn àwọn afọ́pá kan wá ní sí bàbọ sì lè túmọ̀ tọ́lábù wọ́n lè túmọ̀ tọ́lábù wọ́n ní gbẹ̀tì ìwé ìdàlọ́wọ́ wa a wọ́n ní obìnrin tí bá ń ṣe zìnà ebi bàbí yìí lọ́gbàá pè ẹ̀ ń tí ń pè ní kọ́màndù chasi dé tọ́lábù náà ní í ṣe náà ẹ wá pamínú kòkòrò wọn o lọ́n sọ án bẹ̀ o kakùn sí alóhùn sí náà o lọ́jọ́ kùn sọ rẹ o síbi ọ̀nà rẹ o wá o ẹ ẹ ẹ ẹ ẹ ẹ. ètò kọ́ba wọ̀nyẹ hasadan ayunazir kí wàá ní hasadu yẹ ayunazir Allahu min fadla ma yasha'u min ibadi ètò bí wọn nù ní gbẹ́ngbà nàbí ń dé ọwọ́ àlọ́ jẹnu lárúbáwá ah! àwọn sì rí tipẹ́tipẹ́ àwọn lajú lọ́rọ̀wá kí wọ́n dẹ̀rẹ̀ tiẹ̀ wọ́n fún wàrà rẹ̀ mú Abdulaziz tọ́tẹ mamlakado ní sẹ sọ̀rọ̀ díyàdó kẹ́yìn láti nǹkan bíi wọ́n ràn kiri kan yẹ sẹ́yìn nígbà tí àwọn èèbó yìí Amẹ́ríkà ti àwọn fúnlẹ̀ mọ́ lọ́rọ̀ Falastin kiri ọ̀rọ̀ ìwà wọn oníkòburú wọ́n ní àwọn òsì ní erépo yìí mọ́ ó ní ẹ̀mọ́ erépo wa mọ́ lárúbáwá pìlẹ̀ làwa. La omi eré tí ń bẹ tọ́lọ̀ ń fa bàbá wa o náà ni wàrà ràkúnmí wàrà ẹran ẹni ẹ̀fọ́ mu ní ntọ́fẹ̀ tó bí oṣù mẹ́fà alẹ́ àárán tí ó lè dọ́gbẹ́ kiri yẹn lọ́wọ́ kẹ̀kẹ́ ní ẹ̀ngùn Amẹ́ríkà sẹ́bẹ̀ ẹ̀yẹ́ ìpínlẹ̀ mẹ́tẹ̀kẹ́ ni ìhàlẹ̀ lásán àná wà rẹ́pọ̀ sí <laughs> ọkọ̀ wọn anáǹgó kẹ̀kẹ́ ẹ̀fọ́ mẹ́mẹ́rẹ́pọ̀ wa a máa wàrà. alùsọ̀tẹ́lá wọn ń sọ fún wa ká lè mọ tí ń pilẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lè yẹn rẹ wọ̀nyí lẹ̀ ẹ̀dáyé rú o ẹ̀yin lẹ̀ ń táyé ṣe o èyí sọ dìtẹ̀ fi ń táyé ṣe ní ìsìn òdodo ọ̀rọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ète kan bẹ tí ṣètọ́n ti tó ti tó ti tó ti ó ti pọn lọ́ra ó tó paláró kí lè tẹ náà. ète ni pé ọlọ́run ti fi àwọn èèyàn yìí ṣáájú wa tipẹ́tipẹ́ lọ́nà wo wọ́n lajú kí ni ìtumọ̀ pé lajú nígbà táwọn fi tí ẹ fi ń kọ́lé wọlé ilé ìbò tí ń fi tí ń kọ́ tiẹ̀ kọ́ tiẹ̀ Islam ń ìní wọ́n ń lo àwọn tí ń ṣe nǹkan tẹ́lẹ̀ padà fẹ́sìn ìwá tí wọ́n gbọ́ jùlọ yìí ó ní èṣù wá gọ sí tí fi ń tàn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ̀wọ̀n bí education tó wọ́n bá change sóhùn sí lè rán àlọ́ báyìí tó wọ́n bá yóò wà mùsùlùmí yóò wà tẹ́lọ́rùn kọ́ parọ́ mẹ́sìn rẹ̀ bí i bá ṣe mọ́ ń ṣe ní ẹ̀ kọ́nà àfà wà gánà tí ó jẹ́ mi kó kó mi ẹ̀sìn ní wípé mi pé dáàdì mi wọ́n máa ń ṣépè mi wọ́n lè gbéyàn ṣépè èmi gánkankan mi è sí ọkàn mi è sí mọ́sùkẹ̀ tí n bá lọ bẹ̀ torí kí wọ́n sì lè fún promotion ni. ìntó kó tipẹ́tipẹ́ tí a máa sọ ní wípé lẹ́yìn sà àlẹ́ yìí náà fi omi yìí náà ṣẹ̀bi. umi yìí alábàáyé máa ń pè bẹ ẹni tí ọmọ kan tí ọmọ ká àwọn tí wọn lukọ yìí àwa làyànfi Ọlọ́run dúkìá wọn tá a bá jẹ ń jẹkújẹ àwa lápinlẹ ní Ọlọ́run kà sọ́wọ́ wọn ni torọ náà wọn láìkí wọn ètò ìpàdé sọ ìgbà wíṣẹ lọrọ nù ṣùgbọ́n ń bọ̀ jẹ́ pé pípẹ́ tọ́wọ́ fẹ́ bàdàbí dìde ọfẹ́ dànàbí wò ọfẹ́ dèmi àtẹ̀yìntà fẹ́ tèlé náà wò kọ̀wá jẹ́ ọjẹ́nu wọn tọ́ba jẹ́nu wọn ni ìbá sí ìfẹ́ sí ti sẹ́kẹ̀ nìkan láyé lónìí tí ò ní jẹ́ mùsùlùmí torí preparation yìí ní agbára àdàbí bẹ̀yìn bàbọ̀ o bí ẹsẹ̀ gbogbo ilẹ̀ pátá tí mẹ́rin tọ́lá ti dẹ̀ ń ká kí n gbọ́lá mi ibi ọba wù mí áhàá sẹ́yìn lẹ́bàá ń dáyé ni wàá kúkà yẹ yàṣà ìjọba wọ̀ ọ́rọ̀ bọ̀rọ̀ máa ń dá wọ̀ yàtà ó lọ sí máa sẹ́sà máa ká nà láwùn mùlẹ̀ kíyàrọ̀ ẹnìkan kí ó pè wọ̀ náà bá ibi ni o ti yọ tó fẹ́ yọ yìí lá ẹnìkan jọ ń sọ̀rọ̀ mo fọkọ̀ bù láti rí ẹgbẹ́ bí láti dóńjọ́ náà àwọn sọ̀rọ̀ kan náà ó ní sáwọ́sẹ̀ bá bẹ̀ lọ́mù ó ní sírósì ó ló kọ̀ fẹ́ kú lórí ìyàwó kan òun sì lò lọ kílẹ̀ wá ní àà ó ní bàbá àti ti àwọn tọ́ba jẹ́yàwó kan ní án níní bóyá ilẹ̀ lóhun ìbá máa bá káàkiri tì lónìí kí la dé ó ní màmá àwọn bí tọ́mọ mẹ́jọ ṣùgbọ́n ọlọ́run pè kíkà kó lè dáṣọ sí lọ́rùn nú ma ìyàwó màmá àwọn lọ́lọ́wọ́ amúkànjáde ń bẹ̀ kódà ilé tó gbé lọ́yìn òun lọ́kọ̀ fóun ọkọ̀ tó gbé wá mọ́sálásí òun lọ́ra ó lè wá máa wò wà pé kò sí kankan tó lànà ọmọ máa mi ṣe wí náà. yorùbá sì ní bísí ọ̀la ọba lórí ọ̀la ọlọ́fẹ́ ọ̀la. tó bá jẹ́ pé dájú ìwọ ọba lọ rè fẹ́yàwó kejì kí làbà wá dìlé ni ẹ̀dá kò sí bóun lọ́mọ bí ó ti lọ yọ. afẹ́ àdánwò ó ní gbogbo téèyàn ọba níláyé tọ́wọ́ á lè máa dúró sẹ́ńtólé ó ní o ọwọ́ alẹ́ dúró tòótọ́ bá wá tá kèé sojú ayé là ń sọ o ìtì ní tó sì wú èmi náà. àwọn àgbàlagbà afa pẹ̀lẹ́kù nínú adab wọ́n ní nígbò lọ́mọ tó lè mú yàrá ọ̀dọ́ mọ̀kọ́ lé mùsùlùmí wọ́n fẹ́ mú yàrá ọ̀dọ́ wọ́n ní gbogbo ọmọ tí bá ń wá kálíkì àmọ́ rẹ̀ ò dáa tí ẹrù sì ń bà á rárá mẹ́rin kọ́ mọ́ mú ìyá rẹ̀ ọ̀dọ́ pẹ̀lú ìyàwó rẹ̀ lólé tọ́kọ́ o àfi pẹ̀lú májẹ̀mú wọ́n ní kí ni májẹ̀mú o tí ìyá ń bá yá àti dàgbà tí àgbàtòdì ti wá di pé kò lérí kẹ́nìkan ọ̀fà láìlọ́nù dúdú kankan lọ kí wọ́n pé ń ti bá gíbọ̀ tuntun tí ó wù mọ́. Eh? kìlà nílò ọkọ ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ wá fapá ọwọ́ sáré jù kílẹ̀ ẹlẹ́ àsáré wọ tọ́lẹ́tì lọ ìyàwó àsáré bọ́ ọbẹ̀ yọ ọmọ tù pé ah kìlà nítorà sọ fọ́mọ yìí ìlà nítorà sọ fọ́mọ yìí. ètò ní lẹ́sọ̀ ti lò tẹ́lẹ̀. ń hmm? bò lọ́rọ̀ kan omi. abájọ náà tẹ́ fi fún mi ńlá di ẹja àsàsọ ní ń muskila dé kí ìdúró kí ìyàmọ́ yẹn yọ̀dọ̀ ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ̀dípò téèyàn bèèrè sẹ̀wọ̀n èyí ó sọ́ra gan afẹ́fẹ́ yóò lójú ọ̀rọ̀ ń bọ̀ mẹ́ inṣáàlá ìyìn tó wá kọ́ bá wọn yìí wípé àwọn sọ̀sọ́ra wọn wà á mú kiri ìjáde látara wọn fàbáà wù ú bí gbọ́dọ̀ bí nàlá gbọ́dọ̀ ẹ máa wo ìtumọ̀ Quran mo wá dẹni tó jẹ́ pé àbálò àbábọ̀ ọ̀rọ̀ wọn báwù rọ́jà wàstáhàkù wàstáwùjẹ̀bù ìlgọ́dọ̀ wọ́n wá dẹni tí ó dẹni tó padà lórí forí gún ìbínú ọlọ́run lórí ìbínú ọlọ́run wọ́n ní kí ni ìbínú ọlọ́run àkọ́kọ́ Injil tó fún ànàbí Ìsá tí ń pè ní jésù yìí alẹ́sọ̀tọ̀ àsàlám àtànàbí ìsá wọn pe ànàbí ìsá lọ máa lè wọn ò bá ìjíìlì gbọ́ kùránì náà tó dé wọn pe ànàbí náà ní òpìdá wọn pè ló rọ wọn ò tún bá kùránì ọwọ́ rẹ̀ gbọ́ ọ̀ràn tẹ́lẹ̀ lẹ́pìnlẹ̀ dá lórí ẹni tẹ́mi ọlọ́run ọba fi èèmà mi dá ànàbí ìsá jísọ́ọ̀sì ànàbí wa ni. alẹ́sàtọ̀ àsàlámù ọlọ́ndà ò náà pẹ̀lú ẹ̀mí kan tí ẹ̀tọ́ lọ́n ti dá tipẹ́tipẹ́ ní gbogbo àwọn ẹ̀mí tí ó wáyé nǹkan jẹ́ mi ọ̀ máa wọn lọ ó sì ṣe lẹ́rù rẹ̀ kódà ìtọ́jẹ́ fìtínà rí ọ̀rọ̀ rẹ̀ ó náà ní kọ́kọ́ tẹnu ẹrú ọlọ́run ni mí àtàní alikitab ọlọ́run fún mi ní tíà wa ja'alani nabiyya ó sì mí lánàbí. àwọn jíì wọ́n ní mà àwọn kírísítẹ́nì àwọn òdìmọ̀ àwọn wọn ń ṣèwádìí ń tiẹ̀ ẹ̀ jíì ń ṣèwádìí wípé aláwọn wo ni ẹ lè máa gún wa lẹ́nu tí ẹ ní rule and ìlànà bá àṣẹ ẹsẹ lọ́rùn rè tẹ̀gbìyàn bá pẹ́ dé chọ́ọ̀chì tó pẹ́ dé ká pé àtẹ̀lẹ́wọ́ fifty ni a ti ṣe kò sí tí ó fèrà padà tẹ́ẹ̀mà jíù ní gbogbo ẹni tiwọn bá a ṣe wọlé jọsìn mi bá a ṣe rè mo wá jókòó gbogbo àgbáyé wípé àwọn máa lo àwọn kìrìsìtẹ́nì tiẹ̀ láti dé káwọn máa achieve nǹkan fẹ́ tá a bá lọ rè é wu ọmọ ìyá wa kọlọmba ní forí jìn tí wọn ti pa lamẹríkà wọn tó padà kọ nǹkan kan tó sì ṣe kẹsẹtì jáde tí wọn ń pè ní the shadow tó tú àwọn àṣírí sáré tó ní kẹsẹtì mú wa shadow lógo àwọn èèyàn yìí ni ẹlẹ́bọn yẹ̀wúdí ni wọ́n wọ́n sì ń lo ojú kan ní lógo wọn pé ojú kan tí wọ́n máa rí ní gbogbo ayé àwọn sì ń ṣiṣẹ́ lábẹ́ ní dc pé táìmù kan ń bọ̀ tó jẹ́ pé kò síbi kan tí ó ṣẹ̀kú mọ̀ ní kọ́ńtírì láyé àfikọ́ jẹ́ pé gọ́ọ̀nà làwọn máa lò mẹ́ gọ́ọ̀nà àwọn ni ó sì dẹ̀. kèé wá ṣe pé bóyá ìwà ìtì lọ́dún àbíláàkì o iṣẹ́ tí lọ́wọ́ bẹ́ẹ̀ ní ẹ gbogbo náà ti wá ní ìsìn ọ̀fẹ́ ẹ̀sọ́ wọn ní ilé ọba kan ní nọ́ọ̀fì ní ìsìn tẹ́ẹ̀nì ìgbéèbò tí ọmọ dálágbára mẹ́lẹ̀ ẹbá wọn ní ẹfẹ́ afẹ́fẹ́ sí ìmẹ́sì wọ́n fi yọ̀ máa mú gbò mọ́lẹ́lásí wọ́n ń pè máa mú lé bọ́ọ̀lù pásítọ̀ ló ti tó yíò ṣáì ẹgbẹ̀rún ilé ọdún ẹ̀yìn kéwòn ẹ̀dá kan ọmọ tẹ́ pé mi mò ń tọ́jú rẹ̀ ọmọ mi tí fi à ń pé dáàdi ẹ̀ síríọ́sì tí ìsìrí sí nǹkan kan tí mo mi tó ń dùn pé dáàdi <laughs> ẹ wá jẹ yàrá lẹ́yìn <laughs> wàlá àánà ìpamọ́ lè rí dáàdi bóyá lẹ́jọ bọ́ọ̀dà ṣé yí mọ́mí ẹ̀ mẹ́ta sí ó ti yẹ dáàdi àjọ àròrí fíìmù báyìí mi. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àwọn àwọn tí ibùsùn ìní ẹ̀tọ́ wọn náà èyí tí a pèsè àwọn lè kún àrùn wa láti ẹkú yà náà ó nígbàjí. wà láyé ìṣẹ̀lẹ̀ káàkiri àkọ́kọ́ lólé ẹ dákun níjó lè rí àwọn Israẹli lórí fídì. <laughs> náà àti ẹ̀sìn gbogbo díẹ̀ òfìfò òfìfà kí ní ìdá ìrò rẹ̀ interest tí ò béèrè níbi kankan ẹ wá wo ìdìde tí ẹ dìde sí Islamic Bank kí n wà ẹbí bí wọn lè ń kówó mi lọ kí n wà láǹdí lẹ́yìn wọn wà á mú òfin wọn wà á rọ rọ rọ ṣùgbọ́n kèé rọ àfi wọ́n mùsùlùmí tí wọ́n lò sí ńgbè yẹn torí kó máa gbàbọ̀dẹ̀ fẹ̀ sí pé òun wá promotion ọba sí ds ó sì gbẹ̀sìn mí kò promotion sì ń wá wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ó ti dára wa ẹni tí wọ́n ń lé pátápátá ìjọ́gà pátápátá wọ́n sá sàbíyàn mẹ́jọjọ òun náà ń bẹ́ nù wọn wọ́n wájú òpin àwọn mẹ́jẹ̀jọ tí wọ́n fẹ́ kọ̀ǹtẹ́sì fún ipò yìí kí ni ẹnìkan wà náà pé lọ́dọ̀ tèmi mẹ́jọ kọ́ méje ni wọ́n nà á ṣé ẹ̀ka àwọn tí ń bẹ lórí chief kini bẹ àwọn tí bẹ̀rẹ̀ àgànà òun ká yẹn lẹ ń pẹ méje mẹ́jọ méje lọ́rọ̀ tèmi because mr alágbájá yìí ṣé àmọ páwọn èsè kìrìsìtẹnì ìpìlẹ̀ ẹ̀sìn wọn yẹn á dè máa á padà rùn lára wọn ẹyọ àwọn kú káwọn pé ẹ méje ni ah wọn ní sọrí sa ọgá ẹ kú mbẹ. ntí a torí ẹ gbàgbọ́dọ̀ bẹ̀ sí ó sì alẹ́ tọ́sí wọ anabi gẹ́gẹ́ pé ìrẹ́lábáwá ìrẹ́lábáwá aláyẹ̀ láyé lónìí ẹ wá gbogbo òtán bú ọmọ ẹrú ọmọ kìnnìkan kàtí agbélétí ọmọ kìnnìkan kàtí lóyè ẹ̀yìngì ìgbà àwọn olóyè ẹ̀yìngì o àwa ni seriousness after uselessness o àwa ni ẹ̀sì o àwa ni kíni o ìntọ́dọ̀ wà lálẹ́ nù. ṣùgbọ́n fàbáwù bí gọ́ọ̀nù làkọ́dọ̀ wọn ò Jésù gbọ́ wọn ọba ìjíìlì gbọ́ wọn ọba ẹbí wa gbọ́ wọn ọba kùránì gbọ́ ẹ̀dá kan tí àwọn kìrìsìtẹ́nì bá ka fáàsì inú kùránì sọ yẹ kí wọ́n mú yẹ̀wùdí gan lọ́rẹ̀ sọ yẹ káwọn kan mú jíù lọ́rẹ̀ bó tiẹ̀ tẹ́ pé ìgbé ànàbí ìsá ẹgbẹ́ kọjá ààyè ibi tọ́lọ́ ń fi sí ẹ̀ ń pè lọ́nà ẹ̀ ń pè lọ́mọ ẹ̀ ń pè ń gbẹ́ ẹ bọ́ pàlẹ́ náà tiẹ̀ pè fún yín ọmọ àlè Allah subhanahu wa ni fabaru bi ghadabin ala ghadab walil kafirina adhabun alim muhin gbogbo ẹ̀tọ́ bá ti ṣe kèfèrè sọ́rọ̀ lọ́pàá sọ̀tà ala ìyá ìhánà irú náà ìyá tí ó jẹ́ pé ẹ̀tẹ̀lé èèyàn máa bá bọ̀ ọ̀bẹ̀ sàrò sàrò sàrò bó ṣe ṣe ṣe tó wọ́n ní wọ́n bò mọ́lẹ̀ lọ́la àbí ní òní ẹ̀fẹ́ mọ́lẹ̀ hmm? àní bọ́ǹbù nuclear weapon kíní ka weapon ìgbà kú ní ìsìn wọ́n tún máa yìn ló sáré náà wọ́n sì lọ pàdé àwọn èèyàn kan táwọn ó sọ mọ́ wọn àwọn ọmọ wẹrẹ tí ọmọ nkẹkẹ tọ́ mọ́ mímú lọ tó sì gbàgbé mọ̀sálì kìámà tí bọ́ǹbù lọ rèé balẹ̀ láwùjẹ rẹ̀ gbogbo wọn wọ́n sọ wọn. sallallahu alaihi wasallam kama jaa fil musnad inda imam ahmad min hadithi amr ibn shu'aib an abi jaddi hausa sọ yìí pé yushar lil mutakabbiruna yawm al qiyamah amfala dharri fi suwari nas gbogbo ẹni tó bá dún gírímẹ́ka yìí gbogbo àwọn afojúlé ní èèyàn gbogbo mọ̀tòmọ̀tò ẹ̀dá nígbà tọ́lọ́ bá fẹ́ gbèdéjọba ẹ̀kẹ́ wọ́n wà ké gbogbo tísara wọn títóbi wọn wọn ò ní tóbi jìra lọ ṣùgbọ́n àwòrán nàbí àdàmà náà wọ́n wà nǹkan dé sẹ́ẹ̀mọ̀ pé wúláyé ni yóò ti ayọ́ kéra yóò yọ̀ kúkẹ́ ni o gbogbo oní òrìbá òun kiri mọ́káyì sí ẹ̀gbọ́n tó yorùbá náà wí ni wọ́n ní gbogbo ẹni tí bá máa fojú bí ti ń wóyàn ẹ sọ fún pé lẹ́tà kan bọ̀ wá bọ̀ ọ́ kí lẹ́tà náà iná rí pé à èmi náà lè sẹ́wà máa mọ́ ni ẹ pé à táìmù tẹ kọ́kọ́ ń lo btc one one eight ẹ̀yin lọ́mọ ń fi táyà àtẹ̀yẹ̀rẹ̀ sí ara ládùúgbò ẹ̀ bùtẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ mọ́ wà bínú mi pé ẹsẹ̀ tí náà dọ̀tí mi ò ní dé ń gbé sínú ọkọ̀ yìí o èmi náà ní sá but màá kàn èmi ó èmi ó tún sí dára sí padà ẹ sá gba fifteen ẹ fi wọ ẹ torí mo rí pé ẹsẹ̀ yìí ibùdó mi pé ẹ ti rìn bọ̀ tipẹ́ gbogbo ẹ ti máa wọ̀nyàn pèntí yọ padà gba lẹ́tà èmi náà ní jẹ́ ilé ìwọ ni àbẹ́rẹ́ <laughs> dábìí èmi náà ní sá jẹ́ ilé ọmọ yẹn lẹ́kọ̀ọ́ àbí <laughs> èmi náà lè ẹgbẹ́ má jẹ̀kọ́ wa gánà gbà mí ní ẹ̀dànú àgbàrá mi náà ni. tí a bá fẹ́ bẹ̀rẹ̀ yóò jẹ́ wọ́n ti yọ kéèrà. fi suwari nurse. anabi sallallahu alaihi wasallam ni ya'alu kúlù ṣe ìmìnà sìgọ́ gbogbo nǹkan pátá ni ó wà tóbi jù ẹ lọ́njọ́ náà lọ́wọ́ nítorí pọ́lọ̀ ń fẹ́ iye pẹ̀rẹ̀ wọn ni hátà yẹ́dùkúlù sígínà fi jahannam ṣùgbọ́n ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ ní ojú ànàmà ẹ̀wọ̀n àtàwọn mọ́tòmọ́tò nù nínú ní táìmù tí wọ́n mú dé síbàdàn bíi nígbà wọn ló dé sí bó bá dé ń pè kíndínkíndín ń sọ gbogbo tó wà náà àdìsí òkú mẹ́wàá lọ àbí sàá ní pẹ̀lú rí ẹ̀ alhamdulilayi arínú sàbẹ́ tí ò lè da ká fatia tí ó sì wà lìjẹ̀ náà tó ń jẹ́ pé sí ní ọ̀wà tó ní sàgbórí rẹ̀ kan náà tó ní ẹ má ti ẹ̀ màdìsí mẹ́wàá náà oríire náà tó ní onírin àrí díẹ̀ bùnú ẹ̀sìn ó gbìyànjú àmọ́ jẹ́ kí ní sọ gbogbo ẹ̀rọ tí wàá máa ṣe báwọn ẹ̀wọ̀n tí wọ́n fún nù jánàmà olóko búláàsì ló pẹ̀ búláàsì ẹ̀wọ̀n búláàsì ẹ̀mí. wọ́n wà wà bẹ́ẹ̀ inú ọmọ wa dùn wọn wàyùsùkọ́wọ́nà mẹ́ntínẹ́tì lọ́kọ̀báyì kí ló máa ń pè ní kọ̀báyì kọ̀báyì ní Lárúbáwá wọn a máa lò ní súnmù ìwọ bí ìgbà tí ẹ̀ lọ dọ́nu kí ni o olùbù kan bẹ́ẹ̀ jẹ́ máa ń bí amájẹ lóko kí ló kọ́ rẹ̀ olùwàrán kọ́ ọ́ à olùkan bẹ́ẹ̀ báyìí olùmọ́jẹ̀lẹ̀ anábì wá fún ẹ̀fọ́ rẹ̀ pé mímí ìsọ́rọ̀ ti àálìm gbogbo àwọn tí wọ́n bá tún wá ń bẹ lókè iná náà tí iná bá ń mú wọn tara wọn bẹ pẹ̀ gbogbo omi tí wọ́n máa ń sun jáde ní ojú egbò ara wọn òun ni wọ́n tún máa wá fáwọn eléyìí mu èkó ní má rí bẹ́ẹ̀ ẹmẹ́rin tó gbé kọ́ọ̀pù gan lọ kọ́ọ̀pù tí ti fi ń sakọ́ sí àwọn tí ò rówó ra kí ni ògì láyé gẹ́gẹ́ ní jẹ́mẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ lórí rẹ̀ wàlẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀. nígbà téèyàn tó ní ọkọ̀ tó tó wá padà wá gba ọdẹ fún ọkọ̀ kí ẹsọ̀rẹ́ tí ń sọ́kọ̀ o ọdẹ fún ọkọ̀ fara kọ̀ọ̀kan ṣe tó ń ṣe fẹ́rẹ̀ ń ṣe nu. ìlú kúrò àwọn ìdíbi ẹ̀sìn yìí o ẹlòmíì ń bẹ ó ní tí òjò àwọn mọ́ṣáláṣí ni wípé aṣọ èèyàn máa ń dọ̀tí nígbà kírun ẹlòmíì ń bẹ ó ní tí òjò òun ṣe ìsìlámù ni wípé wọn ò distinguish sàjẹun bẹ́ẹ̀ bọ̀ ibi tí àwọn àwọn hàn àwọn yẹn wọ́n wà educated lettered làwọn yẹn so aráàlú yẹn kọ́ lọ́wọ́ ọ̀tún ẹ̀yìn kí wọ́n ti mọ̀ pé àwọn highly placed làwọn eléyìí kí wọ́n fẹ́ẹ̀tì làwọn eléyìí ẹ máa láwọn míì nípa hàn gbogbo kí ni wọ́n tó lọ so àwọn tọ́ba dẹ̀ kan àwọn ní wọ̀rùwọ̀rù orí fifteen àgàngàn àwọn náà láyé tiwọn ẹ̀ẹ́ inú àmà inú yóò máa dùn àti àṣẹ ọmọ rẹ. ẹ kó wà well organized. a kàn wá dẹ́gbẹ́ ẹ̀ pọ̀mọ́lá wọn náà a ti kàwé a ti rí náà ẹ̀kọ́ pọ̀ nù abẹ́ sàárè o takaburu rè o. takaburu rè o ẹlòmíì takaburu ti kò ju wípé bọ̀tí ah nígbà táwọn ibi yẹn wà ẹ̀ ṣe bí ah má nǹkan ló náà ah, so ah, adé gbogbo táìmù ẹ̀ gan ah, ṣé táìmù tí wọ́n fi kókó kọ́lé amagangan máa ní wọ́n máa kọ́ńtún àwọn táà ń lò ó kó bẹ́ẹ̀ ẹ wà nẹ́bí ẹ̀ gan ayé tiẹ̀ ló ń sọ yẹn o. ibi mùsùlùmí àti dínú ẹ wá wọn tó kọ́ máa jí ní ìsìn takaburu náà ni iná ló sì báyé ṣèyítọ́ náà jẹ́ tí èdè ń tọ́ dáhùn ọwọ́ àforíbalẹ̀ fún ta ni ẹ̀dọ́ ọ̀dá lójú mi mo ti ń sayé ó tó dé kọlọ́pùtà ni mìnnárí inú náà ló ti dé mi wà kọlọ́pùtà wò mìntín ẹ̀dọ́ ọ̀dá bí ẹ̀rọ̀fọ̀ sọ́wọ́ àjọra wọn takaburu náà ni anabi sallallahu alayhi wa sallam wọ́n ní sọ́ọ̀fẹ́ máa lọ lákó ìjà nàbí tọ́jà nàbí ọlọ́ba ó ní mọ̀fẹ́ nfẹ́ ẹ sáàjẹ ń jẹ́rú fọ́lọ́ mbáyé kí n sá tàṣúrí ìyọnu rẹ̀ sallallahu alayhi wa sallam fi wá mórí rẹ̀ tẹ́ ẹ̀dọ̀gá ìwá ni tẹ́sù kó sèmi àti ilẹ̀ mi lónìí àwọn èèyàn yìí ọ sọ̀sọ̀ yìí pé wá ìdá qila lahum aminu bima anzala Allah tí ẹ bá ní à kùránì tó lọ́n sọ̀kalẹ̀ yìí síbẹ̀ yìí náà máa sọ̀rọ̀ rẹ̀ fún àtẹ́lẹ̀ pódodo ni ittaqullah ẹgbẹ̀rún ọlọ́run bá ti kúrò ní ìdè qalu nu'minu bima unzila alayna wọ́n lè wò ń bẹ lọ́wọ́ wáyé wọ́n lọ́sájú ẹ̀ wàyẹ́kìfúrúnà bí máa wà rọ́ àwọ̀ wọ́n wà láhàkù mùsọ́dìkọ̀ lè màmá àwọn èyí tó wá wọlé yìí tí àwọn tó jẹ́ alukur'an wọ́n bá inú ìdí lárúbáwá wàrọ́ a máa túmọ̀ nínú ni wàrọ́ a máa túmọ̀ àti mi wàrọ́ ìkì mọ̀ ń bọ́ látẹ̀yìn rẹ̀ wàrọ́ wà sí máa túmọ̀ amam wà kẹ́ẹ̀nà wàrọ́ àwọn malikun ya àkúdù kúlà sẹ̀fínà tẹ̀nà gọ́sbà ọba abúrú kan bẹ́ ń wájú wọn lọ́hùn tí máa gba gbogbo ọkọ̀ ojú omi tó bá ti da lóje ń ìtara bí Khadiru sọ fún ànàbí Musa nìyẹn a sì máa túmọ̀ bad nígbà tí nǹkan kan bá dé tán ìntì ó tó dé tẹ̀lé wàá wọn máa túmọ̀ rẹ̀ wọ́n bá ṣàrùnáwó bi ishaq wa min wara'i ay wa min ba'di ishaq yaqub asmatu ma khalif ọ̀nà mẹ́rin ni wọ́n wá ba'd khalif amam àti kí tó ní o mẹ́rin Hmm? خير ان شاء الله ṣùgbọ́n nígbà ìrìnàmọ́ wa tí a bá wá lọ wàrọ́ àwàrọ́ àmẹ́jì lera wọn yóò mọ̀ wá túbọ̀ wọn ọmọ kí lè rí wa jaa fi sahih fi qissati yawm al níbi ìtẹ́tẹ́sẹ̀ ìjọba ìkìyàmá tí a wá ṣe bàbá nàbí Ibrahim yóò ní ah, a lẹ́sùn alẹ́lẹ́ rẹ̀ ńgbàtà bá ń tọrọ ìpẹ́ ìpẹ́ gbogbogbò pé asala yóò kà máa wọ́n kálukú wa báyìí nígbàtà bá dìde kó nu sáré kò ní dájọ́ ẹ̀gbọ́n wà dé àwọn máa ní kálukú fáì mẹ́yẹ déédéé ìgbàtà ìbọ́lọ̀ ní ọmọdéédéé rẹ̀ òun kálukú ọmọ pé ha ah, ọlọ́run wa dájọ́ láàrin wa wà lọ́wọ́ ìlànà kọ́dà kọjá pé nílọ́rọ̀ mi ọjà sí òun kálukú ọ̀padà máa ń ro ìdúró pé tí ó wà lẹ́yìn rẹ̀ yọ ọ̀rọ̀ òdúdó ìlọ a máa káàkiri Ibrahim máa ní last to be ha pé kọ́nà wọn wá kuntu ó mú mi a ara ọmọ ọmọ ọmọ ọmọ naam kùránì tó wá wá ní ìgbẹ̀yìn lẹ́yìn tàwọ́rọ́tì ìnjílì kan wọn gbàgbọ́ kùránì àwọn gbàgbọ́ ọlọ́run wa ní kò burú ṣebí tí a sọ ní pé tí ọwọ́ àwọn àwọn gbàgbọ́ wá bá ń bi wọ́n léèrè ọ̀rọ̀ yìí kúl àníbi sọ pé falima taqtuluna anbiya Allah ṣebí ń bẹ́nu tí àyè pé tánàbí bá ti wá báyìí ẹ máa palẹ̀ ni àwọn ẹni ọlọ́run nìyẹn ẹ máa ṣe ẹran jẹrẹjẹ ẹ bá rí ẹran

kí ni òsì tó sú àwọn bàdí sọ sí pa nàbí sixty ànábì la pé o àwọn a àbẹ jàmáà bí èèyàn bá gbé tọ́lọ́run ọba lọ́wọ́ ọ̀rọ̀ rẹ ti gba sùúrù gan ní ọmọ ẹgbẹ alọsọ àtàrà gbogbo bí dàkú sànú mi torí wípé ìfẹ́rẹ́ àdánwò ni bọ́lá ń ṣe máa báyà lónìí ìfẹ́rẹ́ ìṣe àdánwò ni sọ́rọ́ fẹ́ mi ọlọ́rin yá àdásán àdówó fún mùsùlùmí kọ̀bọ̀dà àyàfi tí a bá ní àlìjẹ̀nà tó ń torí rẹ̀ ṣe wà láì mú wá nínú tó kú wọ́n ní ìjọba tá ń lò pé ìjọba kèfèrí ní tó ìjọba ẹjá Sunna nàbí kọ yẹn ẹ̀dá kan ìjọba làkún dínú kún wàlíyà dínì ìlà ńlò wọlọlẹ̀ sí ẹ ọba àṣekọ ọ̀sẹ̀sẹ̀ wọlọ́mà èmi náà lẹ́sìn tèmi náà bá àṣekọ ìbí sórí eré èmi mọ́mà ṣùgbọ́n mùsùlùmí kan gbọ́dọ̀ gbọ́wọ́ kò sì gbọ́dọ̀ dàlúrú àyàfi tíjọba àwọn ọ̀fẹ́ rí kòbè kó gbójúmọ́ ẹnìkan kò gbọdọ̀ lọ jí máàmà àwọn òsì gbọdọ̀ rí kí wọ́n sílẹ̀ kò bì kan lẹ̀ wọ́n máa pè mọ́sálásí àhàhà ẹ dákun sábà kó yorùbá náà kàn pẹ́ sọ ní sẹ́gbẹ̀ẹ́ nkẹ́bi ogun ni o ẹ dákun ṣèjọba sọ báwọn. náà wọ́n ní ọwọ́ lọ jí máa sẹ́ni ọmọ lọ́ta ó sírì wọ́n ní ọmọ kírun ó sì á di pé ọ̀lọ́ máa dènà dán lọ́pàá tó máa pọ̀ lọ́pàá kí ó sọ̀jọ́ra wọn àwa ń bọ̀ ọgbọ́n wo wá ni muskila ta ni bẹ́ẹ̀ àwọn yahudu yìí màá sọ nǹkan tó kù tiẹ̀ ń bá wa lò ó ní alghazul fikiri wọ́n ti mọ̀ pé àṣẹ fèsì tí ma ní ọwọ́ àràbáyé tí wọ́n sì wé ni wa kò ṣeé ṣe torí tíjà bá ti ń dé lọ́rọ̀ ọmọ sọmọ ní lórí òdodo pẹ̀lú ìmánì wọ́n wá ń wá bò láàṣẹ yòrò ṣùgbọ́n kò lè rọrùn àfi tí wọ́n bá ń rí lónú wa lọ́nà wo anabi sọlọ lọsàn kàbàjá hadithi Thawban mọsàn sàlám anabi jáde lọ́jọ́ kan ìwà ń bọ̀ ọba wọ masiju bani Muawiya àwọn sàbẹ tí wọ́n tẹ́lẹ̀ tí wọ́n jọ lóde àwọn ọrùn jọǹta ẹ̀yìn tó ń kẹ́kọ̀ọ́ àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ yẹn náà fílà àwọn bàbá ọbẹ̀ yẹn nígbà tí ó dojú kan sàbí ojú ẹ̀ ti pọ́n sí ò lè ànábì ẹ̀ ànábì ní bẹ́ẹ̀ láàbí ni sa'altu rabbi thalathan mo bí ọlọ́wọ́ bá mi léèrè kó ṣe nǹkan mẹ́ta fún mi fa'atani thintain wa mana'ani wahida ọlọ́wọ́ á fún mi méjì ọlọ́wọ́ lè fún mi nǹkan ìkan náà lójú mi pọ́n báyìí sẹ́wọ̀n tí sẹ́wù wí fún wa sẹ́wù sẹ́ wọ́n lè nà ń kọ́ńtró ọlọ́run àrẹ́bí ìlú sọ pé sí jẹ́mọ́ fún ọ̀rọ̀ ẹ̀sìn òun jẹ́ ọ̀pọ̀ kí wọ́n fẹ́ máa ṣe pèsè ọkàn bí bàbá ni pé ṣe bí Islam kan yìí ń ṣe mọ́ bàbá ní bẹ́ẹ̀ ni àájá ń jà ẹ̀sìn yìí ni ẹ̀ ń ṣe ṣùgbọ́n pé Islam bá ní ṣe Islam náà sì ni ẹ bá ní túmọ̀ àdìsí o àrẹ́bí ló ń béèrè nǹkan mẹ́ta lọ́dọ̀ Ọlọ́run ó fóun ní méjì kò fóun lẹ́yọ kan kí n ti yé o tó fi jẹ́ pé ẹ̀sọ̀ fọ́nà pé kọ́ rárùn ní ìsìn tí ọba ti rà ẹ̀sọ̀ àṣírí ti fi ń jọ́ lọ́hùn. bàbá ni òun kàwá tó ọba mú wá wọ ọlọ́run àwọn òní ìdí ẹ̀fà tó ọba ti ṣe lójú ẹsẹ̀. ọmọ mi ti gbàgbọ́ sí kẹ́yìn o. ta ilé àwọn jìbìlì fi sẹ́yìn nígbà tó wọ́n débi kan tó. ẹ̀ẹ́d àlejò sẹ́yìn pé gbòǹgbò lẹ́yìn gan ẹkú bíbà ọ̀rọ̀ ti kọjá wí lẹ́fún yín kọ́ ilé ìmọ̀. lẹ́rìí ọmọ sẹ́ ni wọ́n tún máa ra lẹ́mù ibi iṣẹ́ rẹ̀ lọ́lọ́ tó gbẹ́kẹ̀lẹ̀ gbẹ̀yà tó gbò. ẹ̀dá kan sí agbọ́ níwùsì bí ìjẹta sí lo pásítọ̀ ní o gbogbo ayé ló kú gbọ́yìn ló kó gbogbo àwọn ọmọ ìjọ sínú òòrùn ní wọ́n máa jẹ kókó kí ló máa jẹ ọ̀kan mọ àwọn ọ̀dùnkún wa bọ́ bẹ̀rẹ̀ pé sàdánkátà ènìyàn pásítọ̀ yẹ sàdánkátà rẹ̀ àà wọ́n ní kí lẹ́ ń sí wọ́n ní ṣe bí olùsọ kí ni ẹ pẹ̀lú pásítọ̀ àgùntàn kí làgùntàn sì yìí jẹ àwọn nàìjíríà òkúta ó lè kú pẹ̀lú ẹjọ́ tí ó dẹ̀ wín ẹ má bàa lọ́wọ́ kọjá o ẹ má bàa pásítọ̀ lọ́wọ́ kọjá o sọ akíní wọn kí ló sọtẹ́ máa ń jẹ. ewé èrí. jẹ́mọ̀ sí ọ̀yọ́ adúgbò ẹ̀sìn yìí. ṣùgbọ́n ẹ̀kún pàwà kí ni pàwọ́lẹ́kún àdéhìí òun pàwọ́lẹ́kún anabi sàtúrọ́bì alayúlíkà ummati bisana ọlọ́run sànú mi mo wà bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ mà má fi ìyàn pa gbogbo àwọn ọmọ mi rẹ ìtumọ̀ ẹ̀ ni pé kó o kú sánmà rẹ lọ pé òní rọ́jò mọ̀ gbogbo ayé lẹ́ẹ̀kan náà kí wọ́n sì wà kúkú ebi pi ọlọ́run mọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sànú jẹ́ wọ́n jẹ́ wọ́n jẹ́ wọ́n rí mu ẹ̀dá kan àríjẹ àbáàrí mu ọlọ́run ni mo sì ń sáyẹn fún wa nàbí àbí ni o sì ọlọ́run mi o mutum ní díẹ̀ kejì kìtùn fẹ́ ànábí wa allah yuhlika ummati mutum bẹ̀rẹ̀ pé kọjọ kọ́rọ̀ bá ń pa ọmọ rẹ̀ bil gharaqi irú túfánù jọ́kì ní àtọ́rọ̀ tẹ ìpàyẹ rẹ̀ kọjọ kọ́mọ serú omi bá mọ̀ kọ́mọ ti àwọn èèyàn rí mọ̀ pé ẹ̀yẹ́ sì àwọn omi kú ni ẹ̀ ti sè ní ọlọ́run dédé fẹ́ mọ̀ kó ni mo sì gbà fún ìwà ànábí èmi ẹ̀ kí ló tó ń وألا تج وألا يجعل بأسهم فيما بينهم ويمي وألا يجعل بعضهم فتنة بعض ṣùgbọ́n àwọn ọmọ mi mọ́jọ jẹ́ wípé mùsùlùmí náà wọ́n máa jẹ́ faná wọlé jí wọ́n nífẹ̀ẹ́ ara wọn mọ́jọ wọ́n jẹ́ wàhálà fúnra wọn ọlọ́ni wọn bá ibi àwọn bọ̀ ń gbọ́n ọjà yẹrú wọ́n wà á lọ àwùsùn ikọ̀ wà lọ rè lọ́sẹ̀ mọ́ wọn àwọn wà ó ti ní tiẹ̀ nú o ẹ̀gbẹ́ ń tá a bá yẹn wọn àgbàlagbà wọ́n ní ajá ti ní mi tiẹ̀ nú kó tó máa jẹ mí mí bẹ́ẹ̀ àbẹ́kọ̀ kò ní ní tiẹ̀ nú. òun tiẹ̀ ó limitation ni kò pinlẹ̀ lẹ́sìn kan ṣe lọ títí òní ọ̀wà àbọ́bẹ̀ ìpé à aláṣẹ́jù làwọn èèyàn wà aláṣẹ́jù ní à aláṣẹ́jù ẹ̀rọ ti rí tí sẹ́ẹ̀sì rẹ̀ tó burú tó jẹ́ wípé kódà wọn ò nífẹ̀ẹ́ ìjọba wọn lè dàlúrú o àwọn tí ẹ mẹ́rin ò gbọ́n nù wà ní kò fà ní ògbọ́n tiẹ̀ ìtí ìtí nìkan ìrìn àná o tí sòkòtò wọn ò balẹ̀ wọn èsì yẹn rí o nǹkan ìtàn wọn wọn burú bíi pé ṣé èsìrá wọn ní ìyàwó wọn tí wọn black black o ọbẹ àdàbẹ ńkọlá bí aṣọ òun ní nkúsá bí aṣọ òun wẹ́pọ̀ ni ẹ fi ń bẹ́ẹ̀kì ṣe é rí tẹ ẹ bá lè díkì jọba ẹni ìjọba ti pẹ́ nìkan daṣọ bójú kankan ẹgbẹ́ ẹgbàmà ẹ fi ẹmọ ti mẹ́nu aṣọ òun ẹ sì jòyè wípé nature ọ̀rùn lè ọ̀fà ìlú ọ̀fà rọ báyìí afẹ́mọ́ mẹ́tí mẹ́nu aṣọ ẹ sì mẹ́jẹ̀ kí irú wọn máa wọ báńkì ẹ méjì wọ́n máa ń ṣe ìdí owó tí ọmọ ẹgbẹ́ o àwọn ilé ìwọ́n lọ lóye tí ó ṣe jẹ́ lẹ́à àmú ìkìrí ládùúgbò tí ọ̀rọ̀ tí wọ́n sọ ìtìlẹ̀ twenty years ó wà lẹ́ ọ̀lọ́rin ìjààbù kèsì kò sí ọmọ yìí sì ṣe gbéṣẹ́ wà lọ́wọ́ sí ọ̀nà ìjààbù ebi jọ wọ́n ń ṣẹlẹ̀ aṣẹ́wájọ́ ń bò ètò gẹ̀ pọ́ǹkì tí a mú lábùjá láìpẹ́ yìí tí gbẹ̀rẹ̀ mùsùlùmí pẹ̀lú láwàlì jẹ́ sí láwàlì jẹ́ bá bọ́ọ̀dù bẹ̀tọ̀ fẹ́ lọ bọ́ọ̀dù lù Kabiru Sokoto kì í sáàsì mùsùlùmí ẹni sùúrù ẹbí ìlú tààjọ wà ní Borno ìsìláàmù gbáyègbáyè ń bẹ̀ débi pé lárúbáwá lọ́pọ̀ jù tẹ́sán bẹ̀ àti mùsùlùmí rẹ̀ àti kírísẹ́nì bẹ̀ lọ́n sọ lárúbáwá wọ́n sì ń jọ ń dúró kọ̀ ìsìláàmù ẹlẹ́rìí ẹjọ́ ìjẹ́sùn ẹ̀mẹ́gbòǹgbò tí ó pé kírísẹ́nì mi kàbújẹ líri ojú christian pásítọ̀ ni ó tún jẹ́ Ismail kò kóró ẹ̀ màmá wọn kú bẹ́ẹ̀ inú wa ń ṣẹlẹ̀ ní ìsìn. ó kọ́ yìí iná Nàìjíríà wa ń kà lórí pépà lónìí kàbúrú mẹ́ẹ̀ẹ́dúgbù ṣé yàkùbù gò wá ṣe mùsùlùmí ni ẹ̀dá kò tó lọ náà gbogbo nǹkan náà fojú lórí ta ló pín ṣàyídá ṣùgbọ́n ń sọ fọ́wà mùsùlùmí pé ẹ má dáalé àìdáalé gan ẹfẹ́ ẹ̀pù àwọn gan ní pé ara ti mò jẹ́ ìrọ̀ ni ọ̀dà ah, ní àdé pamọ́gbà rẹ̀ ẹ̀tọ́ ẹ̀pù wọn ìkà ń bìrì ní máa ń bìrì jì ń bìrì jì ní ọkọ̀ jóni ní pé ẹgbà jésù òṣèlú wa àti olùgbàlà ọkàn ṣoṣo ọmọlọ́nìyẹn òfin bí àyànfẹ́ mi lẹ́nu àfààní bẹ́ẹ̀ olórí wọn bá yẹn jẹ ní sọ fẹ́ kọ́kọ́ ọ̀dẹ́nu ni sọ fẹ́ kọ́kọ́ ọ̀dẹ́nu ni olórí wọn bẹ́ẹ̀ tọ́ ọ̀fẹ́ kọ́kọ́ ọ̀dẹ́nu ni dàda ọkọ̀ ni jóná lọ́wọ́ ìbáyé gbogbo ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ní ọkọ̀ bá ìrírí àfa àkẹrẹ ha wọ́n sì ọ̀rọ̀ ọ̀dọ́lọ́sọ lórí tí ìsọ̀rọ̀ gbà ní mi takaru samawa kẹta tọ́nà mi nfa mímú وتنشق الأرض وتخرج بال هدا أن داول الرحمن ولدا ọ̀rọ̀ ni kẹ́ ẹ máa kó mi lọ́mú bímọ wà lẹ́ẹ̀mú rẹ̀ بيروني؟ yàtọ̀ díẹ̀ tí mo kàn gbọ́dọ̀ rí mi ẹjọ bọ́ọ̀ àyílẹ ọdà rẹ náà tó lọ lọ tẹ ẹ bá kí sẹ́yìn ti bẹ hàn ẹ bẹ lómi o gbọ́ ọsẹ ọsẹ ọsẹ fẹ̀yìntì lọ́dọ̀ ìjọba tó yẹ kó máa gbẹ tí gbọ́ ó ti rárá jì ó ti rírẹ ó ti rárá jì tó su mo wà máńkì lọ́dọ̀ kan ọmọ kan wà ń bẹ ọmọ kìrìsìtẹ́nì dáadáa kan báyìí ọlọ́ba jogó dayà o lẹ́nu kan bá ní a. Ah! jésù fẹ́ dé oríkì àbọ̀ máa ń rìnrìn yàrá yìí o múlùra yóò dé lọ́ndì 27 tàbí rọ́la mú ní sọ́rí òbúra wà lẹ́bẹ̀rẹ̀ wọn bá sọ̀rọ̀ jọ́nà múlá ṣe ẹ̀ máa jẹ́ ìwú ìlẹ́nu ní à àdọ́bà rí rìn ìyà bí wọ́n bá wá ní ìsìn àmúṣe wà láàbọ̀ láti bẹ̀rẹ̀ oṣù múlá e, ebi ìlú ogun náà ní múlá ìkòwò òbí lọ́ọ́ délé ológun jama ọkọjá bìkan lórí ìjọba ti ń sèse wàláhi wàláhi lẹ́dí láìláìlá wa sani adé musu bí ẹgbẹ́ wa bẹ̀ ní òun ti bóde pẹ̀lú ohun jìtá àti lù jùjù pure jùjù ni ah jù ọ̀làbúlà ẹ̀rù wa bá mi jẹ́ mẹ́rin lè ń dáadáa yìí mùsùlùmí ẹ̀ ń ta yé ṣe. ẹ̀yin lẹ́ni rè ṣùgbọ́n wàhálà tá a ní òun náà ni àwọn agbẹ̀yìnbẹ́bọjẹ́ tí ń bẹ nù wa àwọn a kì í di pé à ń kí ní ìbò ó ṣe káàkiri níṣẹ́ ọ̀gá lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá wípé àwọn boko haram lọ́yọ̀ state ọlọ́pàá tí ó sì wádìí òun jẹ́ pásítọ̀ alájọsí jọ níyà torí pé nù àti tó ń tọ́ àdúgbò sí làwà wà pcrc ti àkọ́ mọ́sálásì ó lé ní blọ́ọ̀kù 200 tó fi ilẹ̀ fún sọ àmọ́ pọ́kọ́ ìyọmọ ọ̀dọ́ tí ó ń tó nǹkan bínú kí tí ó kiri kí pé ahọ́n wọn lọ fi blọ́ọ̀kù lẹ̀ fún pcrc skin gbogbo yóò <laughs> jama ẹ ka kìjìmọ̀ tán náà ni lẹ́ẹ̀bàdì tóbi nìkan máa kóra mẹ́lẹ̀ ń tan bẹ́ẹ̀ o mọ̀ dá mọ́ mọ́ wọ́n bí yìí ṣé wàá mẹ́tí mo sì wọ́n ọdún mẹ́jọ mọ́ mọ́ wọ́n bí yìí ẹ <laughs> ó kàlùkọ́ máa bóde nǹkan ọ̀kan tí ó yẹ lọ ilé ó ti kó mọ̀ bóde ó ní mo ti mọ́sìkì yẹn pa àti wá fún investigation ọmọdé lọ́wọ́ náà tí ó sì sọ ọmọ kankan nù ẹ wá dàkó ṣé ta ní ọ̀rọ̀ máa pé ìfẹsíkẹ̀sẹ̀ ní ọ̀rọ̀ ń bẹ bá dé náà bá a jọ gbọ́nà ọkọ̀ náà bẹ́ẹ̀ bọ́ náà àjọ fetí ìwà gbọ́n ti sẹ́yìn lùi pàpàpàpàp ìwé ọkọ̀ yìí dà kọ́dà kan <laughs> ọ́fíìsà mọ̀ ẹ̀sẹ̀ gbádùn ẹni pàpà kọ́dà òkú gbégbére bọ́sì wáìpọ̀ ọkọ̀ yìí sì á dógùn báyìí ọ̀fíìsà wọ́n wà tẹ wáìpà lẹ́bi inú ẹ̀rùn láì ṣe ní òjò súnmọ́súnmọ́ bóòrù sì lè gbé ilẹ̀ méjì tó sara sẹ́gbẹ̀ ara wọn ọ̀fíìsà ah, ah. sẹ́yìn ọ̀sẹ̀rẹ̀ ó tún máa wọ ọkọ̀ mẹ́ni bí ọ̀dà abimawo ah, ọlọ́run wò ọlọ́run wò láàjẹ́ <laughs> ẹbí mi náà ni. wọ́n bá ní iṣẹ́ wo lọ sáré kóyàn sórí ire lọ́dọ̀ ọlọ́run téèyàn bá lè fòótọ́kun ìfẹ́ ẹ̀rí tó sí ọlọ́pàá ní ìsìn tó sì sáré mú yàn tó lórí ibú ìfẹ́ ẹ̀rí tó sí ọlọ́pàá náà torí pé tó ẹ̀gbọ́n tí àwọn àgbàlagbà wí ni wọ́n ní agbèfọ́ba ṣebí láyé nìyó ṣùgbọ́n táwọn ń pariwo fún wa tá a fi ń kíyà súnà ni pé ọlọ́run tó lóyìí má gbẹ́sẹ̀ dùn torí o ṣe lọ torí àwọn èèyàn kan bẹ ẹni ibi ni usasu mu a pan na ta ma pa mi je ma ba dawa te mi ba kilo lo ba ba asi buju sasu ne so ne ga so le ni asi wo de mani ami o fi o pa mi boku ni to ba pa to ba si to ba si bẹ̀rẹ̀ staff line jo kejì en tí mo sì ń bá lọ sí sọ pé tí ó ti kú wọn ba túbà rẹ̀ lọ́rin kò búndà náà àìsí sọ pé bẹ́sẹ̀ rẹ̀ bá ṣe tó náà orí ìlàdà òun ṣe tó àfọ́kù ayé ló tó wá pa. kọ́dà ká pé amúgbó gan lọ́pa gan lára tó padà gbàrọ́ rọ̀ níbi òní tó tà àfọ́kù ayé tó pa yìí abọ́ yí gbogbo abúlé sí dáadáa padà máa mú tiri pìlọ̀ lára bọ̀ báyìí lórí àfa àti tó dùdọ́ ó tún ajọ́kọ̀ ẹlẹ́à ọ̀pá gbòkùn nìyẹn kí lọ́pàá àgbà sí àwa ń bọ̀ pẹ̀lú àwọn mùnáfíkì inú wa yìí tá a bá lọ wo ń tọ́sẹ̀ bẹ́yà bí oṣù bíi mẹ́fà sẹ́yìn ní UK ọmọkùnrin kan tọ́jà ìlànà mọ́sálásí kan tọ́lọ̀ rèé gún sọ́jà lọ́rùn ṣẹ̀gùn sọ́jà ń padà kù ọmọ ìkàkùkà nílọ ọkà lórí nẹ́ẹ̀tì dákanikini o nílọ ọkà lórí nẹ́ẹ̀tì àwọn bọ́lá sì jẹ́ mùsùlùmí dáadáa tí ń ṣe wáàsí mọ́sálásí o tó pé ń forí àwọn ọ̀dọ́ rú àti tí wọ́n forí àwọn ọ̀dọ́ ìkábàdìrí bí ìgbà tí ẹ̀ náà lọ sí NTA network news wa olóńfẹ́ sọ̀rọ̀ fún ìjọba mùsùlùmí sí ní pé rẹ̀ asóhun àtàwọn àwọn sáásí wọn wọ́n ń jà lọ́ba ni ẹ̀ẹ́ I just want use this a good opportunity to introduce myself to all of UK citizen kini gangan kamarama I'm a Mr. So so so and a Muslim brother and a person bro Muslim so n tí mo fẹ́ sọ ẹ́ rí pé kò lè sí rọ́ńbẹ́ torí pé mi ò sá lè torí kankan tán ẹ̀sìn mi ṣe rí mo fẹ́ call attention ìjọba sí mọ́sìkì tí wọ́n ti góyàn ní ọ̀bẹ lọ́rùn ìjọsìn yẹn wípé àwọn àfáà ti mẹ́ńbẹ̀ ẹ̀fọn ní house arrest èmi kàn wọ́n abimọ̀ràn ni o because àwọn ẹni ń kọ́ àwọn ẹni kọ̀kúkọ̀ ẹ̀dẹ̀ má jẹ́ kí wọ́n sọ̀rọ̀ public ma kí wọ́n dẹ̀ má kiri mosque yẹn ma. wàá lè sìn ọ̀sẹ̀ tí ń bọ̀ ní UK ìjọba ògbójáde ní o oṣù kan sísìn ní o wọ́n ti kọ́ ọkọ̀ èèyàn twenty five wúlẹ̀ báyìí okùn ẹ̀ mélòó twenty five wípé lórí ọ̀rọ̀ ẹ̀dá kan ta ló padà ń buná sí tata ní petrol sí náà mùsùlùmí mùsùlùmí ẹ̀dá kò torí kíni náà torí ayé wọ́n lè fagókè ṣùgbọ́n mùsùlùmí àtà ní o ní pé ó wá ẹni tí ó lè fi ìmọ̀jọ jọ wàhálà tí ń ṣẹlẹ̀ láwùjọ dé sí mọ́gìrìbì ti wọlé la ilaha illallah inshallah rahman ibi náà láti máa tẹ̀síwájú ń jọ mẹ́jọ pé ẹ wá máa túbọ̀ ń tí àṣà tó ń sọ nípa àwọn èèyàn tí a bá wà ní gbogbo àáyà báyìí báyìí àǹfààní tọ́ka sí kí wọ́n yọ kúrò ní Kùránì wọ́n máa ń jẹ́ ń ṣe àbí wọ́n máa ń jẹ́ ń ṣe ń jẹ́ nbẹ bá sì rí ni la hawla lana wala quwwata illa billah wasalaamualeykum wa rahmatulahi.